إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله الله أترى صلاة فوانبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواجه lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú alkùránul karim látinú sóratul mu'minun aya 17 أعوذ بالله من الشيطان الرجيم ولقد خلقنا فوقكم سبع طرائق الحدائق وما كنا عن الخلق غافلين وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ń tẹ̀síwájú ó ní wàlọ́kọ́t kọlákanà fọ́kọ̀kùn sọ́bọ̀ àtọ́rá ikọ̀ dájúdájú àwọn ọlọ́wọ́ba àti dá fọ́kọ̀kùn sí òkè yín sọ́bọ̀ àtọ́rá ikọ̀ sánmà méje wàmá kúnnà ánìlkọ́lkì rọ̀fìlíìnì àwọn ọlọ́wọ́n bá àfọnúfọ́ra nípa ẹ̀dá wa amọ̀nkata dá gẹ́gẹ́ bí a ṣe dá ọmọ ènìyàn ní ìtì ọlọ́wọ́n subhanahu wa ta'ala tó ṣàlàyé fún wa nínú àwọn áyàta kàsẹ́yìn tó ṣe pé tó ń bẹ nínú àwọn áyàwọ̀ yìí nǹkan tí ìmọ̀ embryology tó fi rinlẹ̀ ni ìkan lára àwọn embryologist àbí àwọn anatomist tó jẹ́ni tí ó lórúkọ dáadáa lágbàáyé òun náà ni professor kate moore lára àwọn tí ó ṣiṣẹ́ lórí àwọn fásisì ni ó sọ̀rọ̀ ń pa bí modern science bó ṣe agree kò má wọn verses tí a kà síwájú nípa bí ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala bó ṣe dá omi ènìyàn tó ṣe yí pé ìmọ̀ sáyẹ́nsì wọ́n ṣẹ̀ṣẹ̀ discover eléyìí ní nǹkan tí ò tí ì tó ọgọ́rùn-ún ọdún mẹ́ta bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ó ti sọ pa bóun ṣe dá ọmọ ènìyàn àwọn stages tí ọmọ ènìyàn tí ó máa gbà kọjá láti gbà tó bá jẹ́ omi lọ́gbọ́lọ́gbọ́ tèèdì àtọ̀ tó dàpọ̀ mọ́ra wọn that is tóbìnrin àtọkùnrin tèèdì ẹ̀jẹ̀ kíkí tèèdì bá ṣe ẹran tèèdì nǹkan tí àwọn egun kankan mọ́ra wọn tó ń wọ ara ẹ̀ ọlọ́wọ́n bá so eléyìí fún wa ní àwọn àyà tó ṣe pé kò ju bí mélòó kan lọ ṣùgbọ́n nǹkan tí modern science tí wọ́n arrive sí ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ti jáde láyé sí ní nǹkan tí ó di ní one thousand uh, two hundred and something na nabi sallallahu alaihi wasallam ti jáde láyé tí a bá ń wò ó pẹ̀lú nǹkan tí sáyẹ́nsì tó fi ń rinlẹ̀ àbí ká ní one thousand four hundred and something a wà ní fourteen thirty nine sí o túmọ̀ sí gbé kan bí one thousand four hundred and twenty nine years òun lànà bàbá muhammad sallallahu alaihi wasallam ti jáde láyé tabawo pẹ̀lú nǹkan tí modern science ń sọ àárikú bára wọn mú so eléyìí ń sọ fún wa bí alukur'an kẹrin bó ṣe jẹ́ tíra òdodo ọlọ́wọ́n ọba wa ń sọ ń pa ìdásánmà náà ó ní wàlàkọ́tù kọlọ́kùnà fọ́ọ̀kọ̀kùn sábà àtọ̀rà ikọ̀ ọwọ́ ọlọ́wọ́n ọba àti dá sí òkè yín sábà àtọ̀rà ikọ̀ ọ̀nà méje that is sama méje wọ́n máa kúnna anil kọ́lìkì gọ́fìlì ní tí àwọn ọlọ́run ọba dá àjẹni tó ṣe wípé ó fọnú fọ́ra ń pa rẹ̀ àwọn scientists tó máa ń sọ̀rọ̀ ń pa universe oríṣiríṣi làwọn náà gbé jáde èmi ń bẹ tó ṣe pé wọ́n á ní àwọn ṣẹ̀ṣẹ̀ ń discover rẹ̀ ni wọn àti ẹ̀ sọ fún wa pé kò kì ṣe universe nìkan wọn ní universes ni èyí tí à ń bẹ lórí ilẹ̀ yìí ilẹ̀ wa wọn á ló ń tẹ̀lé oòrùn bákan náà oòrùn náà tún ní àwọn nǹkan tóun náà tún tẹ̀lé universe tí solar system wà ń bẹ tí milky way tí a wà tó wà ń bẹ́ẹ̀ wọ́n nírú àwọn yunifásitì báyìí tún pọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí àwọn ń rí ṣùgbọ́n àwọn gan ò lè sọ pàtó rẹ̀ gbogbo eléyìí náà ìdábàá òun lọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí àwọn náà ń ṣe ṣùgbọ́n ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala jẹ́ ká mọ́ wípé òun dá sánmà méje bákan náà ilẹ̀ méje bó ni details àwọn nǹkan wọ̀nyí àwọn scientist ò tí ì mọ details yẹ kálukú máa mú àwọn àbá oríṣiríṣi wá ni ṣùgbọ́n ètò ń bẹ́ẹ̀ náà kùránù kẹrẹ́ gẹ́gẹ́ bí mùsùlùmí àwa gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ a gbọ́dọ̀ yẹ kúrò bẹ́ẹ̀ tó bá yá ìmọ̀ wọn ó dàgbà sókè débi pé àwọn nǹkan mi ò kílẹ̀ sí wọn gẹ́gẹ́ bí nǹkan tí a máa ń sọ fúnra wa àsìkò ìgbà kan ni wọ́n gbà wípé ilẹ̀ tá à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí òun ni center of the universe ẹni tó so léyìí kò ń ṣe mẹkáníìkì ló sọ bẹ́ẹ̀ ni ò ń ṣe télọ̀ àwọn tí wọ́n jẹ́ scientist nígbà yẹn àwọn tí wọ́n mọ̀ ń pa astronomy nígbà yẹn àwọn ni wọ́n sọ nǹkan yẹn ṣùgbọ́n nígbà tó yá ó di pé àwọn míì tún dé wọ́n ní nǹkan yìí ò rí bẹ́ẹ̀ ìpè ilẹ̀ kọ́ ni center of the universe ilẹ̀ lára àwọn attendance òòrùn lòun náà òun náà ń tẹ̀ lóòrùn ni ó ń yí The òòrùn ni débi wípé nísìn lára àwọn confusion tó bá wọn gan fúnra wọn ni pé èwo gangan ni center wọn ní kò sí ní ta lè pè ní center of the universe ní gbogbo ẹ torí pé gbogbo nǹkan tó ń bẹ nínú universe gbogbo àwọn heavenly bodies yẹn ni wọ́n yí ṣé oòrùn láàlò ní sẹ́ńtà ni àbí ilẹ̀ àbáwọn mi kò sí yìí tó ṣe yí pé a lè sọ ìta lè sọ pé òun ní sẹ́ńtà ni àbí tá a lè sọ pé òun ní sẹ́ńtà torí pé ó di pẹ́ẹ́n lórí ibi tí wọ́n bá wà ẹni tó bá wà lórí ilẹ̀ yóò mọ ara àwọn nǹkan yòókù tó yí téèyàn bá wà ní planẹ́ẹ̀tì míì náà yóò rí páwọn nǹkan míì náà tún yí ni so eléyìí òun ni stephen hawking ló kọ sínú ìwé rẹ̀ ipe gbogbo ẹ ni a lè pè ní center of the universe kí la fẹ́ ló ń belé yìí òun ni pété kálukú wọn rí ló ń sọ ṣùgbọ́n mùsùlùmí bọ̀rọ̀ mọ̀ ipe ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni ma aṣhatu khalqa samawati wal ard wala khalqa anfusihim ọlọ́wọ́n ní dídá sánmà àtilẹ̀ kò sẹ́ni tó ń pè dá sí ń bẹ́ kódà dídá ọmọ ènìyàn kò sẹ́ni tó ń pè dá sí wọ́n máa kún tu mú tẹ̀kídá múdì lìnà àdùdà ọlọ́ọ̀ni gbogbo àwọn tó ń sọ̀sọ̀ kú sọ tó ń sọ àwọn èèyàn nù wọn lọ́wọ́ bò nídìí wọn gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ so mùsùlùmí gbọ́ ọ̀jẹ́ ni tó ṣe é pé yóò di alukur'ani mú anything tó máa ń bẹnu alukur'an téèyàn kan bá wá tó bá sọ nǹkan tó wà contrary sí ọ̀rọ̀ ẹnìyẹn làámú làámú jégéjégé làásọ̀nù kò ń ṣe pé kí dààmú wá bá ká ní àwọn scientists mà ti sọ báyìí ó mà tako tó ń bẹnu alukur'an eléyìí àìnígbàgbọ́ àìnígbàgbọ́ dáadáa ni ntaaro kó tako tó ń bẹnu alukur'an yẹn wọ́n sì lè fà á láàrin ara wọn tẹ́lẹ̀ omi oṣù padà prove nǹkan tí ẹnìyẹn sọ tí ó prove it wrong ẹni tá a sọ yìí sìn kò ń ṣe mùsùlùmí ta ló sọ̀rọ̀ ń pa ta ní professor anatomy ni olórúkọ gbogbo àgbáyé àmọ́ iye american kini universities ló ti ló ti ló ti lecture bákan náà ní canada nígbà tó ṣe gbogbo nǹkan tó ṣe orí pé nǹkan tí àwọn arrive sí ó ń bẹ ní ìbámu pẹ̀lú tó ń bẹnu alukur'an kẹrìm bẹ́ẹ̀ náà ni french medical doctor kan náà tóun náà ṣe gbogbo gbìyànjú yìí maurice bouquet òun náà fi gbogbo eléyìí nílẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí nǹkan tó yẹ kẹ́ni tó jẹ́ mùsùlùmí lè fi dún nímọ̀ ìsìlámù ẹ̀ ni sọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ní walaqad khalaqna fawqakum sab'a tara'iq àwọn ọlọ́wọ́ bá a ti dá sí òkè yín sab'a tara'iq ọ̀nà méje òun náà ní sánmà méje wa ma kunna 'anil khalqi ghafilin àfọnúfọ́ra nípa ẹ̀dá àwọn bá. وأنزلنا من السماء ماء بقدر ọlọ́ni bákan náà lára nǹkan tá a ṣe ni pé a sọ̀kalẹ̀ minasama láti sánmà máàn omi bẹ́kọ́dárì pẹ̀lú òdiwọ̀n rẹ̀ tábàwo ilẹ̀ tá a wà a rí i pé omi ló pọ̀ ju yẹ̀pẹ̀ lọ ọlọ́mọba subhanahu wa ta'ala òun ló ṣe nírọ̀rùn tó ṣe pé omi tó ń sọ̀kalẹ̀ láti sánmà ó ṣe tó ṣe pé yóò sọ̀ sílẹ̀ omi yóò tún wá evaporate padà yóò tún lọ di ẹ̀sújò lókè ọlọ́mọba subhanahu wa ta'ala yóò tún wá sọ ọ́ kalẹ̀ sí àwọn ààyè tó bá wù bí pẹ̀lú òǹdíwọ̀n tó bá wù ìgbà míì ọlọ́mọba subhanahu wa ta'ala afẹ́ fi òjò yẹn kó fi pọ́níṣe àwọn èèyàn gbà ní olójó fi rọ̀ síbòmí tí ó di àgbàrá properties ó lè bàjẹ́ ẹ̀mí lè lọ sí ìgbà míì dẹ̀ ní ọlọ́wọ́ba subhanahu wa ta'ala a ní kí omi wọ́n àwọn mi débi pé wọ́n lè jáde kán láwọn fẹ́ lọ ṣe àdúrà pé kójú rọ gbèrú ìtànṣe ní saudi tí ó ti pẹ́ púpọ̀ àtàwọn ìlúmi iná bẹ́ẹ̀ làwọn ìlúmi ó máa rí ní nǹkan tí ó máa wá in abundance ni débi wípé àwọn property wọn gan lè máa parun pẹ̀lú ẹ̀ ibomi dẹ̀ ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala aṣáánu wọn tó ṣe pé yóò wà níwọ̀ntúnwọ̀nsì fún wọn ni ṣùgbọ́n gbogbo tí ọlọ́wọ́ bá ń sọ̀kalẹ̀ ní omi fún wa láti sánmà ọlọ́wọ́ bá ń ṣe pẹ̀lú mẹ́ṣọ̀ ni afún àwọn eléyìí dèdè eléyìí afún àwọn eléyìí dèdè eléyìí gbogbo ẹ̀ náà ká lè fi mọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni ẹni tó bá ti rí ibi tí omi òjò tójò ti rọ tó dàgbàrá tó pa àwọn èèyàn òun tí yóò ṣẹlẹ̀ sí yóò lè mọ dúpẹ́ fún ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ lẹni tó ṣe wípé òun náà bá wà níbi tí wọ́n ti ń wó omi pé kó òjò lè rọ̀ sí àwọn orúgbìn wọn ẹni tí omi òjò ń rọ̀ sọ́dọ̀ ti ti wọn pẹ̀lú ọ̀rùn bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè ní nàìjíríà wá ń bí a tún lè mọ̀ dúpẹ́ fún ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala torí ẹ̀ àwọn kan tí ọlọ́wọ́n bá ṣe ó ṣe é pẹ̀lú measures ni bẹ́ẹ̀ náà ni tabaníkàwò gbèsè ayé wa ẹlòmí ó talíkà gan ẹlòmí ó ní owó gan ẹlòmí yóò máa wà níwọ̀ntúnwọ̀nsì ẹni tọ́lọ́wọ́n bá fún lówó gan àdánwò ti ẹni yẹ ẹni tọ́lọ́wọ́n bá ní kó tálíkà gan àdánwò ti ẹni ẹni tọ́lọ́wọ́n bá ní kó wà wọ́n tí wọ́n sì ná àdánwò ti ti ẹni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú òṣùwọ̀n ni ọlọ́wọ́n bá ní wọ́n anzal nàmínà sàmà àwọn sọ̀kalẹ̀ láti sánmà máa omi bí kọ́dàrí ní pẹ̀lú òǹdíwọ̀n faskanna ufil arj ọlọ́run ní omi yìí àwọn ọlọ́run ọba àwa ní kó wọnú lẹ̀ lọ a ní kó wọnú lẹ̀ lọ omi yóò wọnú lẹ̀ lọ òun náà ni ó tún padà wá di nǹkan tí ó evaporate ni tí ó tún padà lọ di ẹ̀sùjò ọlọ́run ọba ó tún wá ní kó rọ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí n ta sọ fún wa omi tí ó ń bẹ nílẹ̀ gẹ́gẹ́ bá náà ṣe mọ̀ nù sáyẹ́nsì ni ó pọ̀ ju ibi tó jẹ́ yẹn rìn lọ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ló mọ̀ tó fi ṣe bẹ́ẹ̀ wa inna ala zahabin bihi laqadirun ọlọ́run ní káwọ ọlọ́wọ́n bá ká mú un lọ tẹ́ ẹ̀ ní rí omi mọ́ rárá àwọn ọlọ́wọ́n bá ní ìkápá láti ṣe lé tẹ́ ẹ̀ ní rí omi mọ́ rárá ló jẹ́ pé bòmí omi yóò nira fún ọ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ló ń ṣe gbogbo eléyìí fáànṣá analakun bíi jannatin min nakhil ọlọ́ni látara òjò tá à ń sọkalẹ̀ láti sánmà yìí tá a ní kó máa wọnú lẹ lọ àwọn ọlọ́wọ́ba subhanahu wa ta'ala àwa ní kí àwọn igi dàbí dùn bákan náà èso nàbì ọlọ́wọ́ba ni a ní kí wọ́n máa wù jáde àníkàn máa wù jáde maurice bouquet tá a dárúkọ nínú tíra rẹ̀ the bible the quran and the modern science ó mẹ́nu lọ gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ẹni tá à sọ yìí kò ń ṣe mùsùlùmí àwọn míì ní ó gba islam but n tó tẹ̀wọ̀n ni pé kó gba islam ni ṣùgbọ́n ó ṣe iṣẹ́ ó ṣe comparison láàrin quran àti bible àti modern science gbogbo àwọn nǹkan wọ̀nyí lòun náà mẹ́nuba níbẹ̀ sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ bí omi ṣe ń wọnú lẹ̀ bí àwọn irúgbìn ṣe ń benefit láti ara àwọn omi tó wọnú lẹ̀ yìí lára àwọn irúgbìn tí benefit òun náà ni àwọn kì í dàbí dùn wà ánábì bákan náà èso nàbì èyí tí a mọ̀ sí grape bákan náà ọlọ́wọ́n bá ní lẹ́kùn fi hàfọ̀wà kí ó kẹsì ra tù látara eléyìí àmọye àwọn èso ló ń jáde látara rẹ̀ wọ́bí ní àtàkùlù látara ẹlẹ́yìn ọmọ ènìyàn ti ń jẹ́ wàṣẹ́yọ́ra tàǹtà kúrújúmi ń torí sẹ́yìnà àti igi kan tó ṣe pé ebi tó sábà máa ń wújù òun ni ebi sẹ́yìnà ìyẹn sinna peninsula area abẹ ló pọ̀jù sí òun náà ní tí a mọ̀ sí olive tree ibẹ̀ ni wọ́n ti ń yọ olive oil ibi tó ti máa ń wù jù nìyẹn látara bẹ wọ́n mú làwọn àbùmí náà tó ṣe pé wọ́n ń gbin igi yìí ọlọ́mọba subhanahu wa ta'ala ni tambutu bi duhuni igi yìí ó ń wu àwọn àdúhùn òun náà ni oil tó ṣe wípé wọ̀síbùrìnlẹ̀ àkìlẹ̀ tó jẹ́ nǹkan tí àwọn tí wọ́n ń jẹun tí wọ́n a máa lò àwọn lárúbá lára àwọn àṣà àti tí wọ́n òun ni pé tó máa mú olive oil tó máa gba ọ́ìlì igi olive tree tí wọ́n mú ọ́ìlì yẹn wọ́n a máa ti di búrẹ́dì bọ̀ tí wọ́n máa fi rún bí gbà téèyàn ń fi téèyàn ń romi ọbẹ̀ pẹ̀lú búrẹ́dì ṣe ó dẹ̀ jẹ́ nǹkan tí wọ́n á máa gbádùn dáadáa sọlọ́ọ̀bà subhana wa ta'ala fi eléyìí ó fi pàkíyèsí wọn náà olive oil ní anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó sọ ipe igi alálùbáríkà ni anabuwa muhammad sallallahu alaihi wasallam pe na a shajaratun mubarakatun igi alalubarika ni ó ní ẹjẹ bákan náà wà dáhìnú bíi wàdẹ́hìnú bí ẹ máa fi rárá náà ẹ máa lù gẹ́gẹ́ bí dóun so lónìí àmọ́yé àwọn àǹfààní tí wọ́n ti mú jáde níbi olive oil ní àwọn nǹkan tí ó wúlò fún gan débi pé àwọn olómi àmọ́ mú wọn ní kẹ́lómi ó lè mọ bí abisíbí kan lójoojúmọ́ ó ní wọn oils tó ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ó ń sọ pé ilé ìfúwa ọlọ́wọ́ bá tẹ̀síwájú ìpè wa ìnẹ́lẹ́kùn fìlà ní àmì ìbára bákan náà èèyàn mẹ́nìyàn àwòkọ́ṣe bákan náà àwọn nǹkan tó pèpè fún pé káronú ó ń bẹ fún yín fìlà ní àmì níbi àwọn adábà rankumi ni màálù ni àgbò ni ewúrẹ́ ni gbogbo àwọn ìran dábàá wọn yìí ọlọ́mọba subhana wa ta'ala ní nǹkan tó yẹ kí ẹrú sí ń bẹ lára wọn nuskikum mimma fi butuniha ọlọ́run ní à ń fún yín à ń fún yín mu nínú nǹkan tó ń bẹ nínú àwọn ẹranko wọ̀nyí òun náà ni wàrà wọn walakum fi amanafi'u kathiratun bákan náà mọ iye àwọn àǹfààní tó pọ̀ ló ń bẹ fún yín látara àwọn dábà wọ̀nyí wọ́n mi ní àtàkùlù ẹ̀tún jẹ wọ́n gan ẹ̀tún jẹ àwọn dábà wọ̀nyí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọnù àyà mi ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wà inna lakum fil an'ami la ibratan nuskikum mimma fi butunihi min bayni farsin wa damin labanan khalisan sa'igan ọlọ́run ọba ní ó ń bẹ fún inú àwọn ẹranko wọ̀nyí ibra àwòkọ́ṣe oni nuskikun ma fi butu nihi min bẹni farisin wa damin ọlọ́run ni à ń fún yín látara nǹkan tó ń bẹnu wọn min bẹni farisin látara oúnjẹ tí wọ́n jẹ tó ti dàbí ìgbẹ́ àwa náà mọ̀ pé tá a bá jẹun tá a da gbogbo oríṣiríṣi mọ́ tàbá ní tó bá pọ́sùlù kan lanú èèyàn tàbá wo oúnjẹ tẹ́ni ẹ̀ jẹ bí ìgbà tó ṣe pọ́n yàgbẹ́ kalẹ̀ ní àṣírí torí a ti mú bí àsáró la jẹ a ti domi pọ̀ mọ́ bí abúrẹ́dà tàwa la jẹ ní amukókì sí tó bá pọ́sùlù kí wọ́n rí nǹkan yẹn bí ìgbà tó ṣe pé bí ìgbẹ́ ni ó ṣe rí sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wa ń sọ titi ẹranko fún wa ipe wa inna lakum fil an'ami la'ibratan nuskikum mimma fi butunihi min bayni farisin wa damin ọlọ́ni látara oúnjẹ tí wọ́n jẹ tó dàbí ìgbẹ́ wa damin bákan náà ẹ̀jẹ̀ wọn torí pé oúnjẹ tí ẹranko bá jẹ àbí tọ́mọ ènìyàn kan jẹ oúnjẹ yẹn èyí tó wúlò fara yóò padà di nǹkan tí wọ́n absorb sínú ẹ̀jẹ̀ látara ẹ̀jẹ̀ òun ni mílìkì ó ti wá yọ eléyìí náà nǹkan tí modern science fi rin ilẹ̀ ni morris buke ó sọ ní òwe rẹ̀ yẹn so ìtọ́lọ́ ọba subhanahu wa ta'ala sọ ní alukur'an nílé yìí nuskikum ma fi butuni min bẹ́ni farithin wa damin labanin khalison ọlọ́run ni pure milk yóò máa jáde látara ẹ̀ sa'igan lè ṣàrìbí tí ó jẹ nǹkan tí ó máa lọ tìrìntìrìn fún àwọn tí wọ́n bá mú bóde ṣe rí lára ìyá náà nìyẹn bí míìkì yẹ ó ṣe wà produce náà lílé látara oúnjẹ tó ń jẹ òun náà ni sọlọ́wọ́n bá ní àwòkọ́ṣe àbí ìfiṣàpèjúwe oúnjẹ fún lára àwọn ẹranko yìí ẹ wo táwọn ẹranko yìí kẹ kọ̀m̀pí ẹ̀ mọ́ ti yín náà ẹ wo táwọn ẹranko yìí kẹ mọ̀ pé ọlọ́wọ́n ló ṣe é fún ọ bẹ́ẹ̀ ọlọ́wọ́n ló ṣe é fẹ́yìn náà sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ń sọ nínú àyè yìí ó ní wa inna lakum fil ani amila ibrata nuskiku mimma fi butuniha ọlọ́wọ́n bá lo butuni à ń bíbà yìí nínú àyà kejì ó lo butunihi ọlọ́wọ́n bá ó ní nínú ntòǹbẹ́nu à ń fún yín mú ń bẹ́ kí ni nǹkan òun náà ni wàrà tó pure tó ṣe nǹkan tí ń ṣara lóore walakum fi manafi'u kathiratun àwọn nǹkan wọ̀nyí ẹ tún ṣe àwọn àǹfààní lọ́pọ̀lọpọ̀ látara wọn ẹ ń lo rànkúmí láti fi gbẹ́rù yín ẹ ń lo rànkúmí láti fi ṣe oríṣiríṣi nǹkan màálù ẹ ń lò wọ́n fáwọn ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ nǹkan àǹfààní ẹ tún jẹ wọ́n ọlọ́run ló tẹ̀ wọ́n lórí ba fún yín kò ń ṣe agbára yín òun ló jẹ́ pé ọmọ fúlàní tí ò ju ọmọ ọdún mẹ́wàá lọ àbí ọmọ ọdún mẹ́jọ yóò dẹ̀ mọ darí wọn ọlọ́wọ́n ọba ló tẹ lórí bá fún wọn màálù kan ẹ̀yọ ọ̀kan náà màálù yẹ ó fẹ́ tó mẹ́ta mẹ́rin ọmọ yẹn àbí márùn gan ṣùgbọ́n ọmọ yẹn ni ó mọ kọ̀ntró wọn ọlọ́mọ ọba tẹ̀ wọn lórí bá ṣùgbọ́n tọ́lọ́mọ fẹ́ fi fìtínà ọmọ ènìyàn àti múmọ̀lú ẹ̀yọ ọ̀kan lásán ọkùnrin márùn lè mọ́ kápá rẹ̀ tọ́lọ́mọ fẹ́ fi fìtínà wa so ló jẹ́ pé àwọn nǹkan yẹ ká fi mọ ọlọ́wọ́n ọba ká fi súnmọ́ ọlọ́wọ́n ọba sí ni ṣùgbọ́n mí ènìyàn ìta fi ń rí òdodo sí òun la fi ń jìnà sí ọlọ́wọ́n ọba subhanahu wa ìyẹn la fi ń jọra wa lójú ẹni tó ṣe wípé kò ní mọ̀ nǹkan kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá dẹni tó ní mọ̀ nǹkan kan ṣe bóyá kó dúpẹ́ fún ọlọ́wọ́n ọba ni ọlọ́wọ́n ọba ni wàláwù àkàràjẹkùn mi bùtún ni umma àtikùn látàlámù ní ìyá yín tó ṣe pé ẹ̀ẹ̀mọ̀ kankan that is nǹkan tá a lè sọ pé nǹkan tó rílì wúlò fún yín lọ títí ní nǹkan nfààní ayé tẹ máa ṣe lẹ́yìn ọ̀rọ̀ ìmọ̀lọ́nlọ́kan tó jẹ́ nǹkan àdámọ́ tánàbọ̀ muhammad sallallahu alaihi wasallam tó sọ wípé gbogbo èèyàn ní kúlú mọ̀lúdì yìládọ̀ alfitra gbogbo ọmọ tó máa bí wọn bí lórí àdámọ́ ni kí làdámọ́ náà òun náà ni islam fàbà àwọn yòówù ìdàdíhì àwọn yìí náà sọ̀rọ̀ níhí àwọn yìí má jìsà ni àwọn òbí rẹ̀ ni ó sọ di yahudi àwọn ni ó sọ di nasọ́ra àwọn ni ó sọ di majusi ìmọ̀ àdámà yẹn ni ó ń bẹ láàrọ̀ mi yẹn mùsùlùmí òun ni ọmọ kọ̀ọ̀kan wá sáyé kí ní àdámà yẹn òbí ẹ̀ ni ó change yẹn àbí environment tó bá wà ni ó change yẹn padà níta lè sọ pé yẹn ní mímọ̀ tó gbé wáyé nìyẹn ṣùgbọ́n ìmọ̀ bá ṣeṣe léyìí bá ṣeṣe léyìí máa yé létà lọ́mí ni ó máa mọ́ látà àlàmúnà ṣe àn wọ̀já alákùnmù sáàmà wà lábọ̀sọ́rọ̀ wà láfíìdà láàlẹ́kùn tẹ̀ṣkúrú ọlọ́run wá fún yín ní etí ìgbọ́ bákan náà ojú rí na wà láfíìdà ọkàn tẹ́ fi ń ro nǹkan ọpọlọ tẹ́ fi ń ṣe nǹkan ọlọ́run fún yín láàlẹ́kùn tẹ̀ṣkúrú nítorí kẹ́lẹ́bà dúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala. ala ọlọ́wọ́ bá ń tẹ̀síwájú ó ní wàhálà wàhálà fúlkì tọ́hìmàlú lára àǹfààní tó ṣe pé ẹ̀ ń lo àwọn dábàá yìí fún òun ni pé ẹ̀ ń gùn wọn wàhálà fúlkì bákan náà ẹ̀ ń gun àwọn ọkọ̀ ojú omi ọlọ́wọ́ bá ló fún yín ní ọpọlọ láti ṣe àwọn ọkọ̀ ojú omi tó ṣe pé ó tẹ̀ lórí bá fún yín lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó fi sọnù áyà mi ó ní wa ìnẹ́ṣà nuskini riha fayetlanna rawakida ala zahrihi ọlọ́run ní tó bá ń bẹ́ẹ̀ lórí gbọ̀wọ́ ọlọ́wọ́ ọba ní nuskini riha agbára tó ń kọ̀ntró ọkọ̀ ojú omi yẹn àwọn ọlọ́run ọba á ní kí agbára yẹn kó stọ́pù rawakida ala zahrihi yóò wá di pé ọkọ̀ ojú omi yóò capsize àmọ́ ìgbà ta ní tí wọ́n mọ̀ sọ fún wa wípé àwọn ọkọ̀ ojú omi kan capsize ni iye àwọn èèyàn báyìí ló kú síbẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala òun ló fi lè dá àwọn èèyàn wò agbára ọlọ́mọba subhanahu wa ta'ala ni kí agbára yẹn kú lọ òun ló fà tó fi jẹ́ pé gbàtọ́lọ́wọ́n bá ló gbólóhùn àríh àríh ní èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ atẹ́gùn ìtumọ̀ rẹ̀ agbára láyé john àwọn ọkọ̀ ojú omi wọn a máa lo atẹ́gùn láti lè fi múùfù ṣùgbọ́n ìsìn àwọn engines tí wọ́n ń ṣe sí òun ló múùfù wọn àti engine àti atẹ́gùn yìí méjèèjì lọ́pọ̀ àríhìn náà ni sọlá ọba subhanahu wa ta'ala òun ló ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí rọrùn so a gbọ́dọ̀ jọra wa lójú ni káwọ̀ yìí pé àti nímọ̀ kan tó ṣe pé yẹn kò nímọ̀ tí yóò ní rí torí eléyìí láàfin wa máa jọra wa lójú wọn wà ní ká sin lọ́hún a máa wò pé kí ni à nídìí ọlọ́run níbi equation wa bí irú stephen hawking àti àwọn àmì bẹ́ẹ̀ nú àwọn tí wọ́n jẹ́ atheist stephen hawking a sọ a ní scientific laws òun ló máa yanjú ọ̀rọ̀ ayé àwọn ò nídìí ọlọ́run nínú equation ọ̀rọ̀ yúnífásì ni so àwọn ò lè sọ pọ́lọ̀ ń bẹ torí pé káràǹbání rẹ̀ ní ó bìlíìfù pé ìmọ̀ àwọn òun ni gbogbo nǹkan ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala òun ló fún wa ní ìmọ̀ tá a nímọ̀ ń pẹ̀ yìí ẹni tó wájú nílà akáyì nígbà tó bá mọ àwọn nǹkan tí ó mọ̀ tẹ́lẹ̀ yóò mọ múrẹ̀ wálẹ̀ ni yóò mọ yẹpẹrẹ ara ẹni yóò juwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́mọba subhanahu wa ta'ala kò ní jẹ́ni tí ó máa ṣe kọ́ńkọ́tíyàn sí ọlọ́mọba subhanahu wa ta'ala tí ó máa wo bí ẹni wípé òun ti achieve tó ń wà tíyẹn kan wà achieve rí bẹ́ẹ̀ náà lẹni tó lówó ẹlòmí ìgbà tí ò sí change lọ́wọ́ rẹ̀ ó múra sọ́rọ̀ ọ̀run kíkí ó múra sí ìsìn lọ́n ṣùgbọ́n gbà tí change díẹ̀ dọ́wọ́ rẹ̀ ó dẹni tó ń ṣe kọ́ńkọ́tíyàn sí ọlọ́mọba ó dẹni tó ń jọrẹ́ lójú eléyìí àìṣelàáká ìlú kọlọ́mọba subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa so ọlọ́mọba ń ka gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wa láti lè fi máa ronú ń pa rẹ̀ ká lè ronú sí i ká lè pọ́ndà ń pẹ́ wọ́n tó péré ní scientist ní ọlọ́mọba sọ àwọn nǹkan sínú alukur'an tó ṣe wípé kò ṣe disprove àfi tí mọ̀ rẹ̀ ò bá ti débẹ̀ lókùn fún un so ló jẹ́ pé àwọn kan lónìí area bi tí àwọn ní consansi jù òun náà ní ká máa wo quran and science náà eléyìí kò sí nǹkan tó burú ń bẹ̀ ṣùgbọ́n àtúngbọ̀rọ̀ ṣe àṣejù ń parẹ̀ náà torí pé ń tá a pè ní sáyẹ́ǹsì lónìí kò ń ṣe gbogbo ẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ scientist lẹ́nu wọn kò lé lórí facts táwọn ẹlòmíì ò ni tí scientist kan bá kọ̀wé kan lónìí sìn tó ṣe pé ìwé yẹn náà recommend fún àwọn ọmọ schools tí wọ́n ń ka ọmọ school ọmọ ju yìí tẹ́ nìyẹn kọ lọ ṣùgbọ́n there are tens of scientists ní tán bẹ́ńta tó ṣe pé wọ́n agree pẹ̀lú tó ń kọ sínú ìwé yẹn ṣùgbọ́n bóyá àwọn ò ní owó láti lè fi publish titi tiwọn àbí gọ́ọ̀mẹ́ntì ò support òkèrè wọn ni àmáyé bẹ́ẹ̀ láwọn kò oríṣiríṣi nítorí ṣe pẹ̀lú ọ̀rọ̀ nutrition ni ọ̀rọ̀ tá èyí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ físíksì ni àmọ́yé àwọn nǹkan tó ṣe pé ọ̀rọ̀ wọn ń takora wọn lé lórí sọwọ́ tó pẹ́lẹ́ ní mùsùlùmí ni tó fẹ́ prove pé quran tíra tó bá sáyẹ́nsì mu ni ó wá di nǹkan tí professor a tó mú dání ó jìyẹn mú òun ló fi ń wọ alukur'an ni so professor b òun sọ nǹkan tó takò nǹkan tí ẹnìyẹn sọ so wọ́n fà láàrin ara wọn lè padà wá juwọ́jú sẹ́lẹ̀ fáwọn nǹkan míì tó ṣe wípé òkè ó yàtọ̀ sí nǹkan tí professor kìnní kan sọ so nígbà tí charles darwin tó sọ wípé ọmọ ènìyàn àtàrà ìnàkí náà ti wá aráwọ̀ èèyàn tán ti sáré rọ́tẹ̀lé bẹ́ẹ̀ pé scientist náà ló ń sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn facts náà padà mú jáde ó ń ṣó wípé nǹkan tó sọ yẹn just mere hypothesis ni àròsọ lásán ni tí ò ní backings ni torí pé ọ̀padà rí àwọn nǹkan mi àwọn fossils tó ṣe pọ́n wú jáde ní àwọn nǹkan tó ń pè ní cambrian era ní ondishpuvu nǹkan tí charles darwin tó fi rinlẹ̀ náà mùsùlùmí tó ti sáré rush lọ síbi nǹkan tí charles darwin sọ ṣé yóò padà ní àbí kò ní padà tó ló jẹ́ pé a gbọ́dọ̀ ṣàṣejù ń bẹ́ àwọn kan ti tí a ṣe jù bọ́ èèyàn kan sọ fún mi last year ní ó ní lamẹ́ríkà àsìkò o wá fẹ́ káwọn èèyàn gba islam ó ní láti sọ fún wọn kó convince wọn scientifically ìpè nǹkan báyìí báyìí báyìí báyìí ó gbẹnu alukur'an so ìgbà yẹn ni wọ́n á tó reason mo wá rẹ́ rìn mo ní ẹni tí ó sọ scientific eh, theory yẹn àbí fact tó ń pè é tó sọ yẹn ni ṣé gbogbo àwọn scientists náà agree pẹ̀lú ẹ̀ so tó ń jẹ́ pé èmi ò wá bẹ́ẹ̀ ni kùránì fún nǹkan tẹ́ni sọ. So so ó wá fún àwọn àpèjúwe kan wá ó ń sọ̀rọ̀ ń pa pé ọlọ́ọ̀bá subhana wa ta'ala ní alámiyàrá lẹ́dínà káfàrú anna samawa ti wọ́n àdọ̀ kánà tààrọ̀ ti kọ̀ fàfàtàkùnáhùmá wàjà ànà mẹ́lẹ́má ìkúlẹ̀ ṣe ń hayè ìpè ọlọ́ọ̀bá ní sáwọn tí wọ́n jẹ́ kéfèèrè ṣé wọ́n rí pé sánmà àtilẹ̀ ipe wọn papọ̀ tẹ́lẹ̀ ní fàfàtàkùnáhùmá àwáyé àwọn wàjà ànà mẹ́lẹ́má ìkúlẹ̀ ṣe hayè ni látara omi láti ṣe gbogbo nǹkan tó ń ṣe mí so léyìn lára àwọn kẹta máa ń lò yìí pé sáyẹ́nsì wa proof ni wọ́n ní àyà tó ń tú báyìí ṣé wọ́n mọ báwọn àfa àṣáájú ṣe tú báwọn ṣe tú òun ni wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ọ̀sánmá ìdàtẹ̀ rọ́jú wàlábẹ̀ ìdàtẹ̀ sọ́dẹ̀ sánmà òun ló máa ń dáwọn nǹkan padà ni so bákan náà ilẹ̀ yóò máa yanu tí irúgbìn ó máa jáde látara rẹ̀ omi tó ṣe wípé ó evaporate láti ilẹ̀ lọ sókè sán máa dá padà then ilẹ̀ ó yanu so anna samawati wal abdo kana taro tokon fafatakna uma sama nǹkan tó dinu tẹ́lẹ̀ ni àwọn ọlọ́wọ́ bá ní àníkí ó lanu òjò awálẹ̀ ilẹ̀ òun ló yanu irúgbìn ó jáde ń bẹ́ mo ní báwọn ẹni ìṣíwájú ṣe tú nìyẹn kí ló rán pẹ̀lú tẹ̀síìrì yẹn ó nǹkan tó rọrùn mo ní yìí táwọn tú yẹn ni ó wà mọ́ akúrètì ju èyí tí ẹ̀yìn tú lọ torí pé nígbà tó lọ́wọ́ sọ pé alámìyàrá lẹ́dí náà káfọ̀rù àwọn tó ń ṣé wọ́n rí ni àwọn wo ló ń bá wíńgbà yẹn ṣé stephen hawking ló ń bá sọ̀rọ̀ àbí richard dawkins àwọn tó ń bá sọ̀rọ̀ náà ni àwọn abúláhàbà àbújá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn yóò mọ̀ ń pa gbogbo àwọn nǹkan táwọn stephen hawking discover ń sìn tọ́lọ́ fi wá sọ pé alámiyára lẹ́dínà káfọ̀rù sáwọn kẹfẹ́rí òrí ni wọ́n láwọn òrí náà ni torí pé in tí wọ́n mọ̀ táwọn náà gbọ́yé òun ni ọ̀rọ̀ pé ilẹ̀ ń yanu irúgbìn jáde bákan náà sánmà òjò ń rọ̀ ń bẹ́ àti bẹ́ẹ̀ lọ sókí la fẹ́ ló òun ni pé a gbọ́dọ̀ ṣàṣejù pẹ̀lú wípé kí ni a sáyẹ́nsì àti koran kó bára wọn mọ́ táwọn ajókòó ti níta máa bá yín gbogbo gbà ní ẹlòmíì gbogbo àsìkò rẹ̀ tí ó mọ̀ lò fún ni ẹ yóò mọ̀ wá versus quran tí ó agree pẹ̀lú science torí bó ṣàfẹ́ convince àwọn kẹfẹ́rí kan lè gba islam náà àwọn nǹkan tó yẹ kó ní ní àdìọ́kàn gidi nípa ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kò ní kọ́ bẹ́ẹ̀ ni àwọn nǹkan tó yẹ kó mọ̀ ń pa òfin ẹ̀sìn bá a ṣe ń kírun bó o la ṣe ń gbáwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ní ní time fún yẹn ló jẹ́ pé most àwọn tí wọ́n pera wọn ní àwọn tí wọ́n try láti prove ẹ̀sìn islam fáwọn èèyàn through science ẹ̀ ní rí wọn kán ní kàkún fún ọ̀rọ̀ àdìọ́kàn tó lálàáfíà ẹ̀ ní rí wọn kán ní kàkún fún ọ̀rọ̀ àwọn òfin ẹ̀sìn tí bízi ara wọn pẹ̀lú náà nìyẹn bí ẹni tó ṣe pé náà bízi ara rẹ̀ pẹ̀lú comparative study ni yóò mọ̀ wá nǹkan tó bá bible mu nǹkan tó ṣe tí ó gba gbogbo gbèsè ẹ̀dọ́ àjòkó ẹni kó sàlàyé bá ṣe ń kírun fún yín zero ni tó wá ní jọ́ǹgbé ní alkiyama ṣe wà sọ fọ́nà pé mo mọ̀ ń pa comparative study ni ìyẹn orílẹ̀ wúlò fún ẹ tó wúlò fún ẹ gangan ó ní kó mọ̀ ń pa ẹ̀sìn tó gbé tí wọ́n gangan fún ẹ ń ṣe ẹlòmíì afásísì báìbù sórí ṣùgbọ́n kò á súra mẹ́wàá nú alkùránì ṣùgbọ́n yóò lè sọ fún yín according to john verse kìíní kan chapter kìíní kan kankan yóò mọ ká gbogbo ẹ lẹ ṣùgbọ́n kùránì tó yẹ kó jẹ́ tìrà àti tiẹ̀ gẹ́gẹ́ fúnra ẹ̀ kó á ká máa ti sọ àlàyé bó la ṣe ń kírun kí làwọn nǹkan tó bá àrùn jẹ́ kí ni bó la ṣe ń ṣàlù ọ̀la kí làwọn nǹkan tó bá lù ọ̀la jẹ́ kò ní tàn fún yẹn. bí ẹni tó ṣe pòun náà ẹni tí ó wà áfítà òun ni kí ni Ah, wẹ́ẹ̀fì àwọn mùsùlùmí àwọn mùsùlùmí àwọn aláwà ní pòsíṣàn agbára àwọn aláwà ní òkè ń bíbà àwọn aláwà ń bílé iṣẹ́ níbà gbogbo tó wà áfítà nìyẹn bó la ṣe fẹ́ ní muslim university bó la ṣe fẹ́ ní muslim kìíní kan tẹ́ bá ní muslim university tẹ́ ẹ̀ bá kírun tẹ́ ẹ̀ mọ́ bá ṣe ń kírun ẹni muslim university àdìọ́kan yìí ni kò yàtọ̀ sí àdìọ́kan ẹni tó jẹ́ kéfèé kí láǹfààní muslim university tẹ́ ní ẹni muslim hospital so ọ̀rọ̀ kankan mójútọ́rọ̀ wẹ́fíẹ̀ lẹ́lòmíì ló kọ̀nsánà rẹ̀ pẹ̀lú pẹ̀lú islam ṣùgbọ́n the most important thing ni wípé the right akida àdìọ́kàn tó yẹ kó o ní gbọ́dọ̀ mójútó yẹ náà then àwọn òfin ẹ̀sìn bó o la ṣe ń ṣe léyìí bó o la ṣe ń ṣe léyìí àgbọ̀rọ̀ mójútó yẹ náà lẹ́yìn yẹn ní àlèmọ̀ sọ̀rọ̀ nípa muslim hospital muslim university muslim kìnìkan muslim kìnìkan lẹ́yìn ẹ o lè ní time láti sọ pé o fẹ́ ṣe kíni o fẹ́ ṣe comparative kíní kan ṣùgbọ́n o mẹ̀sìn ti tiẹ̀ gangan fún rẹ olólọ́ ń kọ́ comparative ni o waste time ara ẹni ẹ̀sìn ẹ gangan fún rẹ àkídà òyì ẹ ní òjòkó ti pòun wá àwọn scientific facts káàkiri inú alukoran ni so gba àwọn nǹkan wọ̀nyí nǹkan tó ṣe wípé o yẹ kí a ronú sí ni abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kí o ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك